àbí irú irú sọfíọ ní ìsè àbí irú àbúsì díìkì bá pẹrẹ kọ́nọ̀mù bíráùsì kí ni bíráùsì fún. àbí irú múìdín kàfíńtà kọ́nọ̀mù bíráùsì lẹ́yìn kẹrin tó fẹ́ gbéṣẹ́ fún ó pè lórí fóònù ìpè ni tí wọ́n jẹ mọ́ ń bẹ̀ ó ti yé ìpè ni tí wọ́n jẹ mọ́ ń bẹ̀ kò jẹ mọ́ pé i'm browse i'm browse i'm browse i'm browse àwọn tíṣà wọn bá jẹ mọ́ kọ̀ǹpútà ẹ́ àwọn tíṣà bá jẹ mọ́ kọ̀ǹpútà anytime lóru ó lè ní tó fẹ́ ṣe lórí system ṣùgbọ́n wọ́n tó yẹ pé kó kó yanrìn ni kó kí ṣé ọ̀tún sọ pé wọ́n ń fi browsing kó yanrìn ni àbẹ́ fi ń já pọnpọ́n àfa àfọgànáísà tí ó sùn lóru lórí sẹ́ẹ̀tì kí ni ṣe ń bẹ̀ sọ fẹ́ ra táyà lórí bọ́ọ̀sì ni àbọ̀ fẹ́ ra túùbù so àwọn kan bẹ tíṣẹ́ wọn jẹ mọ́ tó ga sí pé tán bá bíráùsì yọ jàwó ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bíráùsì lónìí kò jẹ́ mọ́wó kì í ṣe bísínẹ́sì ẹ̀ wọ́n fi ń waste time ẹ̀ ni kọ́lọ̀ wọn là wá ni àdánwò lọ́rọ̀ browsing jẹ́ fún wa lásìkò yìí tá a bá calculate time tá a fi ń browse tá a fi ń chat ìránù ní o ìránù ní o etí ń gbà lọ́wọ́ wa wàláì kò ṣe é mẹ́sọ̀ kọ́lọ̀ wọn sànù wa ni. ànábì kọ́ ká sùn ká tó kì í ṣáì ó sì kọ́ ká máa rojọ́ ẹjọ́ ni mo wá tún lọ síbi browsing pé eh, lọ́jọ́ náà lọ́hùn àwọn ọ̀fẹ́ kan bọ́ọ̀ta ni wọ́n máa rojọ́ ní ìsìn àbọ́ọ̀ta mọ́ inú ilé wà pẹ̀lú ansẹ̀t wa ká ṣọ́ra fún un ká ṣọ́ra fún un. wàkánà yẹnfàtìlù mi ń sọ̀lá tìlgàdàt hìnà yáàrin fòrọ́jú jẹ̀lísà máa ń parí irun ti ìdájí yọ parí irun ìdájí nígbà tí ọkùnrin bá dá ẹni tó jókòó pẹ̀lú rẹ̀ mọ̀ lórí irun àti ṣàlàyé yẹn níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wàyákẹ́rọ́ òbí sitin ìlànìmíà ohun tó sì máa ń ké lórí irun náà lásùbà láàrin àyà ọgọ́ta sí àyà ọgọ́rùn-ún ló máa ń ké gbogbo àlàyé yẹn mo ti ṣe síwájú. Si 548 عن أنس ابن مالك قال كنا نصلي العصر ثم يخرج الإنسان إلى بني امر ابن عوف فنجدهم يصلون العصر hadith five four eight nínú tírà sahih wal-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá látọ̀dọ̀ anas ama malik kí aláwọ̀ yọ́nú sí ọ sọ pé kunna nusalli al-asra àwọn máa ń kí asri lọ́dọ̀ ànábì thumma yakhruju al-insan ila bani amuri bonu auf ẹnìkan ó sì lọ sọ́dọ̀ àwọn ọmọ amuru ọmọ amuru ọmọ auf yóò sì bá wọn táwọn sẹ́ kí asri lọ́wọ́ tó túmọ̀ sí wípé gáàpù wà àlàfo ọ wà láàrin ìbẹ̀rẹ̀ ìrun àti ìparí ìrun wọn á ti kírun pẹ̀lú ànábì ẹnìkan wà jáde lọ ibi tó lọ yẹn ọ̀nàṣẹ̀ díẹ̀ yóò wá bá àwọn táwọn ṣe ń kírun astri lọ́wọ́ kókó ni pé wọn ò kí síwájú àsìkò ìrun ok. Hadith 549 عن أبي أمامة ابن سهل قال صلينا مع عمر ابن عبد العزيز رضي الله عنه الظهر ثم خرجنا حتى دخلنا على أنس ابن مالك فوجدناه يصلي العصر فقلت يا عمي ما هذه الصلاة التي صليت قال العصر وهذه صلاة رسول الله صلى الله عليه وسلم التي كنا نصلي معه alice five four nine nínú tíra sahih al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá látọ̀dọ̀ bàbá umama ọmọ sahad ó sọ pé akírun pẹ̀lú umaru ọmọ abdulasisi lọ́jọ́ kan akírun zuri lẹ́yìn náà thumma kharajna ajáde hatta dakhalna ala anas ibn malik títí tá a fi wọlé tọ̀ anas ọmọ maliki fọwọ́gádínà hù yusalli asra àsìbá tó ń kí asiri lọ́wọ́ àwa kí zuri tán pẹ̀lú Umar la jáde àwa lọ sí ilé Anas àwa bá Anas tó ń kí asiri lọ́wọ́ fáwọn àjáde náà òye sọ́ọ̀lì làásùrà a sì bá ti ń kí asiri lọ́wọ́ fàkúlìtù ya ami mo wá ní arákùnrin bàbá mi máa bí sọ̀la irun wo leléyìí ẹlẹ́tì sọ̀la ìtà yìí tó kì í irun wo ló kì í ná kọ́ọ̀lù wọn ni alásù irun asiri mo kì í wàá bí sọ̀la àti wa adi salatu rasulillah sallallahu alayhi wa sallam èyí sì ni irun ànábì yìí o alẹ́sì kunna ni sọlímà o èyí tá a máa ń kí pẹ̀lú ẹ̀ tádì sì fẹ̀sọ̀ ni wípé Umar ibn Abdulaziz wọ́n ti fẹ̀sùn kàn níjọ́ òní wípé ó fi irun falẹ̀ nínú irun tó fi falẹ̀ ó ní irun lórí wọ́n wá kírun lórí tán lọ́jọ́ kan pẹ̀lú rẹ̀ ẹnìkan wá kó ń bẹ́ẹ̀ wọ́n wá lọ bá wọ́n lọ sílé Anas ọwọ́ agasi pé táàmù tán débẹ̀ sí astri ní Anas kí tó túmọ̀ sí wípé Omar bono abdulaziz ó fi irun lórí falẹ̀ tó fi wọ ọwọ́ ìparí àsìkò rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé báwọn ṣe dọ́dọ̀ Anas bono Malik wọ́n bá tó kírun asùn. Hadith 550. عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي على العصر والشمس مرتفعة حية فيذهب الذاهب إلى العوالي فيأتيهم والشمس مرتفعة وبعد لأوالي من المدينة على رباعة أميال أو نحوه hadith five fifty nínú tírà sahih al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àni anas ibn malik látọ̀dọ̀ anas ibn malik kọ́ọ̀l ọ sọ pé káàdà rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ aláwọ̀ yìí sọ́ọ̀lì asra ọmọ nkí asri wàṣàmùsùn mùrùtẹ́fíà òun ó sì wà lókè kò ní tí ì wọ̀ hayatun yóò sì wà láláàyè ìyẹn ni pé yóò wà ní funfun ẹ̀ fàyẹ́bí abuzaibu ẹni tó fẹ́ lọ ó lọ ìlànà àwálí yóò lọ sí àwọn bíi òkè sápátì òkè sápátì òkè fàyàtìhìm yóò lọ yóò bọ̀ yóò lọ síbẹ̀ wàṣàmṣu mọ̀rùtẹ́fìyà òòrùn sì wà lókè náà bẹ́ẹ̀ náà wàbáàdùlẹ̀ àwálí àwọn òkè sápátì kan ní Madina àwọn òkè tó ga ní Madina sí mosque ànábì lọ́gọ́ náà lọ́hùn àlàárẹ̀bá àti àmúyálì àwùláwì wọ́n wà ní tó tó máìlì mẹ́rin tàbí márùn-ún sí mosque ànábì ok àwọn ibi òkè táwọn èèyàn máa ń lọ tẹ́mbà ti káfíìrì ó jìnnà tó máìlì mẹ́rin bíi máìlì mẹ́rin sí mọ́sálásí ànábì kókó tí ń sọ ni pé tá à ń bá ká street tán o oòrùn kì í tètè wọ̀ o kódà kì í di tọmọ ńkọ́. hadith five five one ani Anas ibn Malik radiyallahu anhu qal kunna nusalli al-asra thumma yadhhabu adh minna. إلى قباء فيأتيهم وشمس مرتفعة 551 nínú tíra sahih al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àni anas ibn malik radiyallahu anhu látọ̀dọ̀ anas ama malik alákọ̀ọ́gbọ̀n kọ́d ọ sọ pé kunna nusalli al-asra a máa ń kírun asri thumma yadhhabu minna ila quba ẹni tó fẹ́ lọ sí Kùbá nínú wa yóò sì lọ Kùbá èyí tẹ́ ti lọ sí ájì mo lérò pé ẹ mọ ibi tí wọ́n pè ń Kùbá ẹnìkan wàá gun ẹṣin lọ bẹ̀ fàyàtì him yóò lọ bá wọn wọ̀ṣẹ́mùsù mùrùtẹ́fìhà òòrùn ó sì wà lókè kò ní tí ì wọ̀ ìyẹn náà fi hàn wípé àníṣe ìrún àṣírí ànábì o kì í ṣègbà tó òrùn bá tó di tán mọ́ oko lọ́ máa kì í òrùn sì máa ń wà lókè òrùn máa ń wà lókè nígbà tí ọba fi kì í but gbogbo àdìsí pátá kò tí ì sí kankan bẹ̀ tó sọ gbàtà sí ìwọlé abátíríkà kò tí ì sí kankan bẹ̀ tó sọ gbàtà ìwọlé ló kí n sọ pé àdìsí oró kan tó gbá lórí ọ̀rọ̀ ìrun kò lè sọ pàtó fún wa kò lè sọ yanjú fún wa o gbogbo àsìkò orun kọ̀ọ̀kan gbogbo ẹ̀ láàkó papọ̀ mọ́ra wọn. báàbùn ifmun máa ń fa tàti hu aláàsìrì orí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹni tí àsìkò irun àsìrì bá bọ́ mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí irun àsìrì bá ṣe kí ni. تبملوا Hadith 552 عن Abdullah Ibn Umar عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته صلاة العصر كأنما وتر أهله وماله hadith five five two nínú tírà sahiwa libukori àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá and abdullahi ibn umar atọ́dọ̀ abdullahi ibn umar kí Allah yọ́nú sí i ó sọ pé dájúdájú ògìṣẹ́ Allah ó sọ pé alẹ́dí tẹ̀fútuhu salatul asri ẹni tí ìrun asri bọ́ fún kàánàmà wútira ahalahu wàmálahu ó dàbí ẹni tí wọ́n ti gba ẹbí rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wàmẹ́ẹ̀láhù àti dúkìá rẹ̀ tí wọ́n ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ tó ti pàdánù gbogbo ẹ̀ kó lè yí ọ dáadáa ó dàbí ẹni tí ó jáde nínú ilé ó fi ìyàwó sínú ilé ó fọmọ sínú ilé ẹ̀yìn tí ó wò báyìí ilé ti gbiná àtìyàwó àtọmọ àti dúkìá ó fáwọn àpèjúwe ẹni tí kò rí áṣíríkì tóòrùn fi wọ̀nù kì í ṣe tó mísì jama áṣírí ni wọ́n sọ o sọ ti yé ẹni tí ò rí áṣíríkì tóòrùn fi wọ̀ tí ẹ ti bàjẹ́ gbogbo ilé rẹ̀ gbogbo ìyàwó àtọmọ rẹ̀ àpèjúwe tá a lè fi wé nù. No ó rí áṣíríkì sọ ti gbọ́ ìwọ tó ga sí pé tàbá ti fẹ́ kí mọ́gírìbì lọ́mọ kí áṣírí tiẹ̀ ti bàjẹ́ àdébìlò ní tiẹ̀ ti bàjẹ́ o sè mi o má dàá mi o kà á nà mọ̀ ra àhàláwú wà má làwù bí ẹni tí wọ́n ti gba gbogbo àhàláwù ìyàwó àtọmọ àtìyá àti bàbá rẹ̀ wọ́n ti gbà á wà máa la o àti gbogbo dúkìá rẹ̀ wọ́n ti gbà mọ́ lọ́wọ́ ó wá ṣẹ́kù nìkan dondo kò lẹ́bí kò lára kò níyàwó kò lọ́mọ kò ní mọ́tò kò nílé kò ní kankan mọ́ ó wá di dánfó fún wípé kí ni o òkè asiri títí oòrùn fi wọ̀ tó máa gbọ́ ìwọ̀n tí rọ̀ gbàmí ìkùn ní ìsìn yọ̀rọ̀ báàbùnù. mọ̀ntàràkàlẹ̀ àṣírà orí ọ̀rọ̀ ẹni tó gbé ìrun àṣírí jù sílẹ̀ tí ò kí títí àsìkò òrun náà fi lọ́mọ lọ́wọ́ five five three anihabi alimali kọ́ọ̀là kunna ma'a kunna ma'a buraida radiyallahu anhu fi gaswatin. في يوم ذي قيم فقال بكروا بصلاة العصر فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر فقد حبط عمله حديث 553 nínú tíra sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá látọ̀dọ̀ baba mali ó sọ pé kunna ma'a buraida a wà pẹ̀lú buraida sọ̀hábà kan ń jẹ́ buraida fi gaswatin lójú ogun kan fi gaswatin lójú ogun kan fi yaomin ní ọjọ́ kan rí ìgọ̀ ìmìn ẹ̀sùn jò sú Buraida ojú ogun ni wọ́n wà o pápá ogun ni wọ́n wà tẹ́ ń jagun o tó sí pé any slightest mistake àwọn kèfèrí yóò fàyà àwọn dànù ni ẹtún wá wo tí sàbẹ̀ sọ ó ní bákìrù bí sọ̀láàtì lásìrì ẹ jẹ́ àtẹ̀tẹ̀ kí ìrun àṣírí o nítorí pé ànábì sọ pé mọ̀ntàràkà sọlá àtàlẹ̀ àṣírí ẹni tó bá gbèrún àṣírí jù sílẹ̀ tí ò kí tásìkò rẹ̀ ti lọ fàkọ̀dé hábitọ̀ àmàlùwù iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. ó ti gbọ́ báwọn hmm. ìtọ́sí ọ̀rọ̀ yẹ ń kà jáde ọ̀rọ̀ pọ̀ gan-an lọ́dọ̀ àwọn onímẹ̀sìn àwọn onímẹ̀sìn Islam nípa àgbọ́yé dájúdájú iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ iṣẹ́ wo gan ló bàjẹ́ ṣé odidi ẹ̀sìn ló bàjẹ́ mọ́ lọ́wọ́ ni tàbí abala kan nínú rẹ̀ ọ̀rọ̀ pọ̀ mo kà kà kà kà kà kà kà kà kà kà kà kà mo sáré pé àwọn kan sọ pé gbogbo iṣẹ́ ti bàjẹ́ pátápátá náà nù àwọn lọ́hìrì wọn bàdàn ibi ṣe wí nkẹ́lẹ́ náà ni ó iṣẹ́ rẹ ti bàjẹ́ pátápátápátá ó rí asúrìkì láti fi lọ gbogbo iṣẹ́ tó gbélé ayé ṣe pátápátá píọ́n ó ti bàjẹ́ àwọn kan ní à wàhálà gidi nu o kìí ṣe gbogbo iṣẹ́ ló bàjẹ́ o wọ́n ní torí pé iṣẹ́ bàjẹ́ wọ́n ní a gbọ́dọ̀ sí nǹkan méjì o àgbọ́yé kan ni wípé sóńtì ti kú nu Islam torí iṣẹ́ tó bàjẹ́ ni pé ṣé Islam ẹ̀ ló bàjẹ́ tó yẹ pé iṣẹ́ yẹn dúró fún Islam àgàsí pé yọ́sẹ̀ wọnú Islam padà ni wọ́n ní kò lè jẹ́ pé onítọ̀hún islam ẹ ti bàjẹ́ ṣùgbọ́n iṣẹ́ tó iṣẹ́ tó fi islam ṣe ló bàjẹ́ àgbọ́yé kejì nu pé iṣẹ́ tó fi islam ṣe òun ló bàjẹ́ ẹja kàwájú ṣé odidi ẹ̀sìn ló bàjẹ́ mọ́ lọ́wọ́ ni tàbí abala nínú rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n gbà pé odidi ẹ̀sìn rẹ̀ kò bàjẹ́ wọn kò ní ìfẹnukò lórí iṣẹ́ wo gan-an ni ànẹ́bì gbà lérò nítorí náà kí a ṣọ́ra ọ̀rọ̀ wọn ò yí àwọn àfáànù ànẹ́bì tó sọ pé fàkọ̀dé hábitọ́ àmọ̀lù iṣẹ́ rẹ ti bàjẹ́ àwọn àfáàfẹ́ gbìyànjú láti mọ iṣẹ́ wo gan-an ló bàjẹ́ gan-an ní pàtó wọn ò rí wọn ò wọn ò wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ á jẹ́ pé nǹkan ti bàjẹ́ mọ́ ọ la pẹ̀lú bó ṣe káṣù ìdásíkò ẹ̀ fi lọ nǹkan ṣe kí ni wọ́n ti bàjẹ́ mọ́ ọ la ọlọ́run lọ́wọ́ á mọ̀ tó bàjẹ́ mọ́ ọ la bẹ́ẹ̀dọ̀ ẹ̀ lọ́ bàjẹ́ mọ́ ọ la ni o bí fùkù rẹ ni o bí kídìní rẹ ni o sọ ti ń gbọ́ ẹlẹ́à ẹlẹ́à tí òkè áṣù ìdásí fi lọ́mọ lọ́wọ́ nǹkan ṣe kí ni nǹkan ti bàjẹ́ mọ́ la bóyá lọ́wọ́ bàjẹ́ ni àmọ́. má jẹ́ kí nǹkan bàjẹ́ mọ́ ọ lára là ń sọ fún ọ àsìkò irun iná sọ̀láta kanati alal mu'minina kitaba mawquta ṣẹ́ra àwọn tí ń gbé lẹ́kọ̀ọ́ ah ó yẹ wọ́n sànú ara wọn o wàláì ẹni tí bá ń gbé lẹ́kọ̀ọ́ tá a bá ní ọ̀ráyé wá a sàsọ́jú o. ọmọ inú ẹni tó ráyé wá ti ń gbé tó jẹ́ mùsùlùmí ti ń gbé lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ ẹni tí ń gbé lẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ ní ìdùmọ́ta bíi four o'clock ní ẹ máa jí kò lé o bíi four o'clock tọ́ba ìdí aago mẹ́fà kò tó kò lé lọ́jọ́ náà ọ̀sán ni ó o ìdùmọ́ta èkó ìdùmọ́ta èkó ọ̀sán ni ó bẹ́ẹ̀ o. tàbí kó débẹ̀ rọlẹ̀ aago mẹ́rin ni ó ti gán mọ́ òlu ẹ̀ tọ́ba wa ń bọ̀ wálé ń rọ̀lẹ́ láti dùmọ́ta tọ́ba yìí ní òun ó kì í tọ́ba yìí káṣírì tán níbẹ̀ tọ́ba lòun ó dò kí mọ́ gíríbì kó tó débi tí ń gbé ó lè da aago mẹ́wàá aago mọ́kànlá ará èkó yìí jẹun ní wọn yìí jẹun alẹ́ láago mẹ́fà rọ̀lẹ́ létà wà ló ń jẹ alẹ́ wọn ẹni tó bá ní í ṣe pẹ̀lú dùmọ́ta ẹni tó bá ní í ṣe pẹ̀lú àwọn ọjà ńláńláńláńlá wọ̀nyẹn tí ń bẹ lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ń forí rọ́ kì í ṣe kékeré o ìyá máa ń lo four hours nínú hold up lẹ́kọ̀ọ́ tí ó kàn wà lójú kan náà tọ́kọ̀ ò ní lọ wájú tí ò ní lọ ẹ̀yìn tí ó paná tíyàn kàgọ́ sínú mọ́tò. ẹnìkan bíi mílíọ̀nù béèrè láti èkó ní ọkàn wípé ẹ dákun tí ẹ̀ bá kásù bàdàgùn mẹ́sàn-án àárọ̀ sọgbà mo ní ọgbà mo wá bi léèrè pé kí ló mú ọ fẹ́ kásù bàdàgùn mẹ́sàn-án àárọ̀ ó ní ìdùnmọ́ta ló ti ń ṣiṣẹ́ ó ní kò sí bóun ṣe fẹ́ meet up ó nínú ọkọ̀ lòun ó wà tásùnbó òfin tó. irú fatiwa wo ni wàá ṣe fóńtọ́hún. ọfẹ tìràn mímí lọ́rùn kó lè sọ pé àáfàá kan sọ pé làlùrí ni ẹ á mọ̀ èmi náà wàá gbọ́n mọ́ lọ́wọ́ mo sọ pé ó ní bò lòun sì wá sí báyìí mo ní ntí ń bí ọ lè ní pé kí ló wá sí láyé tọ́ba ga sí pé. iṣẹ́ bụ jí ojí mi lọ wá ṣe láyé mojútó tọ́yẹ̀pọ̀ wá sí náà láyé ni wá ọ̀nà láì ní wá ẹ́skíùsì fúnra rẹ wá ọ̀nà tó gbà rí ọlọ́wọ́n bá rẹ sìn lákòókò tá à ń o bẹ́ẹ̀ máa ń bẹ́ ń bàdàn yìí yẹn ń gbádùn torí gbọ́dọ̀ tó bá dẹ́kun àkírun mọ́ ọwọ́ ní kírun mọ́ ni o ìwọ́n tó ń gbé bàtà tó kírun táìmù ẹ̀ tó bá dẹ́kun àkírun mọ́ ọwọ́ ní kírun mọ́ ẹ wá wò ní ìsìn ni wọ́n ní ẹni tí ọba kí ashri bọ̀ sásìkò rẹ̀ nínú àdìsí kan wọ́n ní ó ti pàdánù ara ilé rẹ̀ àti dúkìá rẹ̀ nínú àdìsí mi, wọ́n ní sẹ́ẹ̀ ti bàjẹ́ èwo ló sẹ́pẹ́rẹ́ tó ọbẹ̀ lọ́rùn rẹ̀ nínú méjèèjì. pé eléyìí ṣẹpẹrẹ o ọlọ́run má jà pàdánù ara ilé wa àti dúkìá wa o má sì jẹ́ kíṣẹ́ wọ́n bàjẹ́ wa lọwọ o ẹ mógún tòrùn ní kókó tí a fẹ sọ fún wa o òun bẹ lẹ́kọ̀ọ́ ni òun bẹ ni ntọ́ wa ṣe gangan nípa wa sí lọ́wọ́.